وسلم ميمونة تنزلنا إياه إياه عبد الله بن عباس رضي الله عنهما اطلب أن يكون ṣùgbọ́n mẹ́múnà wọ́n ti bọ́ okun ayé kúrò lọ́rùn ìṣẹ̀lẹ̀ náà èdè ẹ̀dá ó jẹ ọmọ alátàrí pé wọ́n bọ́ okun ayé kúrò lọ́rùn. ìrẹ̀lẹ̀ náà ti máa kò lè mọ́ wúlẹ́ ميمونة زوج النبي صلى الله عليه وآله وسلم وتجاه أم هي وعطاء ابن يسار رحمه الله تعالى عطاء ابن يسار من الصحابي سليمان بن يسار صحابي سليمان بن يسار في ó lẹ nínú àwọn olùmọ̀ ńlá nínú àwọn olùmọ̀ tó kó àgbọ́yé ìṣẹ̀lẹ̀ ní Mẹ́dínà ó sì ń bẹ nínú àwọn tó ga jù nínú àwọn tó ga tòlè pé wọ́n wà ní Mẹ́dínà. Ẹ kíkó kíkó tọ́ka náà dábìlì tó ga ó tún tọ́ka sí pé. المحضرمين المحضرمين هذا المسلمين ولا معناه يا صحابي ولا معناه يا صحابي كعهم وقنين ومتابعين يدرك مقبلين مقبلين مقبلين ṣùgbọ́n ó bá àwọn ìlú síwájú wájú nínú àwọn ìdílé وعلي عن كل محمد صلى الله عليه وآله وسلم أبي أخرجوه وأخرج صحابي شيطان أولي عن كل وجد صحابة لهم رنوا محمد صلى الله عليه وآله وسلم فهو كان التابعين náà ní Suleiman ibn Yasar ibn Yasar ó jẹ́ ní sí àánú gba ọ̀rọ̀ rẹ̀ tó dodo ó sì jẹ́ ọlọ́láńlá tọ́lọ̀ wa pálí pẹ̀lú ìmọ̀ ó jẹ́ ní sísè pé ilé ayé kò múnú láyà rẹ̀ ilé ayé kò múnú láyà rẹ̀ ó ti ń bẹ lọ́dọ̀ ọ̀nà ló dájú lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn eléyìí. ọjọ́ kan nínú àwọn kòkò ọ̀rọ̀ ìnàbí ìnàbí sábà nínú àwọn olùmọ̀ nípa ìṣẹ̀líà àwọn méje ẹgbẹ́ olùmọ̀ nípa ìṣẹ̀líà tó wà ní ẹgbẹ́ ìnàbí wọn ọjọ́ kan nínú àwọn sábẹ̀rì kòjọ́ kan nínú àwọn sàfàbà ó ní àdúrótò bẹ́ẹ̀ bàtà àṣà ọ̀rọ̀ bìrẹ̀ nínú sábẹ̀rẹ̀ sórí lẹ́yìn. صلى الله عليه وسلم كلهم يقولون المولي ó ní mo ní àwọn èèyàn mélòó lé ní mẹ́wàá ètò kéré tó máa ní mélòó lé ní mẹ́wàá mo náà ní mẹ́ta rẹ̀ àmọ́ kò tó mú mo rí nínú àwọn sàhábà nílò Muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ pé gbogbo wọn ẹni tó bá ti lè fọlọ́wọ́n bá gbóra wípé òun ò ní báyàwó òun lò má èèyàn mélòó ní mẹ́wàá ni mo bá láyọ̀ gbogbo wọn máa bá a pọ̀ pín sí i ṣe àhà ètò olóòtú yìí ṣe dọ́là ẹni tó láti fọlọ́ ọ̀nà àbúrò lórí fúnfún ìtajà kọ́ pàṣẹ tó ṣe dọ́là tó ṣe kàfá lórí ìbúra rẹ̀ gbogbo àti mo bá láyé yìí nínú àwọn sàhábà ní ìsọ̀rọ̀ wa àlùsọ́lẹ̀ gbogbo wọn pátá wọn máa dá wọn dúró kótó ti kókó sùn mẹ́rin tó bá wọn kó sùn mẹ́rin tó ń tì ọ̀gá dúró àbùkù pàtàkì àdàbò àní ìlú kọ́mọ bá lọ lọ́gbọ̀n àdàbẹ̀ nínú nígbà bá ti di dáńtẹ́ ìyá ọ̀jẹ̀ obìnrin láti gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà obìnrin ọ̀wálé ọkọ lórí kọ́kọ́ kan kó lè lọ àpáàtì wọn á wàhálà ìyàwó rẹ ti pọ̀ ìdínà rẹ pọ̀ wọn tó fẹ́ wàhálà tó fẹ́ fi dínà bàbá ti dá wà ní wà nìkan kọ dáko ara rẹ wọn lọ sẹ́ni wọn kọ pé fẹ́yàwó ìyàwó adọdọ rẹ wọn á ní kó tó gbé wọn fi ń búra tó o tún ní balùwẹ̀ máa. Ara, o Islam kò gbà títí sí mẹ́rin bá ti pé àwọn èèyàn mélòó ní mẹ́wàá tí wọ́n bá láyé mi wọ́n jẹ́ ní títí títí sí mẹ́rin bá ti pé wọ́n máa sọ pé ní tókọ lọ́mọ àbúrò àkóhùn ní báyàwó ìlú márùn-ún gẹ́gẹ́ bá tàn méjì nínú kó ṣe pé wàá padà tí ìgbà obìnrin rẹ lò náà ó ní mẹ́rin gẹ́gẹ́ ìmọ̀lẹ́ wà tó bá ti kọ́ lóṣù náà pẹ̀lú yọ̀ọ̀kan àgbà tó tú láti ìkọ̀sílẹ̀ yọ wà ìkọ́lẹ̀. lóṣù mẹ́rin yẹn tó bá ti lè gbé àwọn sọ̀hábà ni máa ń dá wọn dúró lójọ padà sọ́dọ̀ ìyàwó rẹ ó ṣe dáná àbúrò àti ṣe àbíkó kúkú kọ́lẹ̀ kó ti kọ́ máa lọ lọ́rẹ̀ẹ́. náà làwọn sọ̀hábà yìí máa ń ẹ̀fọ́ máa pé الإسلام لا يقر بقواعده وشريعته الضرر شريعة لا أغفر أسامة لنا لحب كفرانية شريعة الله حب كفرانية يقول النبي محمد صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار ẹwọ lọnà náà òfin kan wá jáde látara bẹ́ẹ̀ pé ọgbọrọ wíwẹ gbogbo onira mẹ́ta bá ti ń kọ ẹnìkan àgbègbò èyí náà nàta ti máa ń gbé ìnira kúrò lára ẹni tó bá ní lára tí wọn bá kó rẹ lè báwọn mú rẹ ń kó tọba pọ̀ láti ṣe bẹ́ẹ̀ àjọ ike wọ́n sọ fún ọ púpọ̀ kọ́lẹ̀. eléyìí tí wọ́n ti pè yàn gbé ìnira kú òkun ẹni tí wọ́n fẹ́ gbé ìnira kú. gbogbo eléyìí dá lórí wípé ọbọ̀ náà ni o tó bá jẹ́ pé kọ̀ọ̀kan náà wọ́n bẹ ẹlẹ́dàá wa bóra ọkọ̀ sí rẹ̀ ló pọ̀ iye ìgbà tó wá lò tó fi dùnà sí ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ yọ sáré sí mẹ́rin ìyàwó sì gbélẹ́jọ́ pọ̀tẹ́sùn rẹ̀ pọ̀tẹ́jọ́ rẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ nítorí pé tí má tẹ̀sí èèyàn bò yẹn sẹ́ni tí wọ́n tẹ̀sọ́ rẹ̀ nìyí ó sì sọ wípé wọ́n fi ìyà kan jẹun adájọ́ kan ò sí aláṣẹṣe kan ò sí tó tilẹ̀ tí wọ́n máa tẹnáwọ́rọ̀. mo rò pé yé wa torí pé ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà láàmà jáde tó kàn wá wọ́n sọ pé wọ́n ti bí àgbàlagbà ládùúgbò alátúndé wọ́n ti nà fótó fún bàbá sọ̀bọ̀ lọ́yọ̀ gbé ya àmọ́tẹ́ni tó ń tó bá pariwo bí wọ́n ìgbà náà ọkùnrin yẹn náà ti sọ ikú wọn bọ́ náà wọn bá búra kó wọn nígbà ló má ọkàn ní ọ̀sán ẹ̀rìn síbẹ̀ mọ́ nítorí ẹ̀sẹ̀lẹ̀ ní pé níta jẹ dáńgáńgá kò tí ẹ̀ tí wọ́n rántí níyàwó náà wọ́n jọ ń sùn ní àbábúrò tó gbogbo ló ṣẹlẹ̀ òkú bá lọ dáàbò forí sùn lọ́ba dàbí ẹ̀sẹ̀ òun ti mẹ̀sìn lẹ́sẹ̀ ní ìsìn wọ́n tàkùtù lọ́ba tẹ ọtí kọ̀ọ̀kan lọ́nbùrà ibi tó ti kọ́lọ́ ń búra yẹn ní òbí ti wọ̀ ọ́ báwo ló ti lè forúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá ara búra lórí pé tọ́tọ́ sí ọ̀rọ̀ òní ṣe má táwa ní dá lẹ́kùn ká tó lòun òní ṣe má o tẹ̀sí rò pé ìpépọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó yọ tẹ̀síwájú dáadáa onítẹ̀síwájú nítorí pé ẹni tó fẹ́ ba àjọṣepọ̀ jẹ́ ó fẹ́ ba ètò papọ̀ pẹ̀lú obìnrin yẹn jẹ́ ọ̀fẹ́ wu láwùjá oní ọmọ ọkọlọ́n kura lórí irú nǹkan bá. bẹ́ẹ̀ ló ti jẹ́ pé arojúṣe rẹ ni ìwọ tó ń rò pọ̀ fẹ́fẹ́ yà wọ́n ọmọ ní àìbáyà ẹlẹ́bìtì bàbá àdìsí làwọn ẹni sọ fún wa wọ́n ní wọ́n fi gbọ́fẹ̀rẹ̀ àhàdì fún sọ̀nà kí ẹnìkan tó ní ọmọ báyàwó rẹ̀ lò sàránì sàránì bẹ́ẹ̀ ìgbọ́sùn tó o sì máa ní àìgbà rẹ̀ bàjẹ́tàn tí òǹgbéyàwó sínú rẹ̀ ń táwọn èèyàn rẹ̀ tó ń bọ̀ ọ̀yọ̀ ọ rántí pé ìtẹ́ńdẹ́ rẹ̀ ilé ìtúsí pé kìí ṣeré wọn á máa tọrọ lọ́dọ̀ náà kọ́mẹ́tì orí ìjákulẹ̀ kó má jẹ́ kí òkùdí rẹ̀ nù nítorí pé tó bá lọ fè gbogbo ń jẹ́ dájọ́ tẹ̀sílé bá fi jó gbogbo ara yọ̀ mọ́ tí a bá ọkùnrin ní oúnjẹ àbálà náà ìyàwó rẹ̀ nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ ra náà. ìjọ àkọ́kọ́ náà ló ti tẹ̀sí fọmọ ọlọ́mọ lọ́rùn ló ti sọpọ́ tẹ̀ ló ti wọn láì sọ̀lá tó wọn fi ní súnmọ́ ọmọ tó fi súnmọ́ ẹni ẹgbẹ́ lè wà ní ìwé súnmọ́ ọmọ ó ti máa ti kọ́ kàtí síwájú sá obìnrin wa yẹ kó sọ pé ìwé ló ti wá síwájú ẹ̀wọ̀n tó sọ̀mìnà ní ìfẹ́ pọ̀ sí ìfẹ́ yìí. Ah. wọ́n fẹ́ fi eléyìí wọ́n fẹ́ fi ṣèkẹ́ wọn nítorí wóògùn inú oògùn ṣe ṣe òtútù àmà lásìkò ooru. eléyìí tó sọ dakúrẹsẹ̀ aláìlèsè kan ó wá sọ pé òun fi ọlọ́run ọ̀fẹ́ ẹlẹ́dàá ọ̀gbúra ó sì gbàdọ̀ ọmọ náà ní ìta àtúrà pé òun ti máa má àwọn tí wọ́n bá wọn dákúrò náà bá ní ìlàkà ọ̀gbọ̀gbọ̀ ìdájọ́ lórí ìtumọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ actually òun gbìyànjú àti túmọ̀ àtàlà náà ló wù wá ẹ́ àti pé o ti ṣèkárí ṣèkánná kó tó máa búra nàmbà tù òun wóògùn babaláàgùn mu kọ́kẹ́ ṣàfùmùkùn wọ́n sọ pé títí oṣù méjì agúnmọ̀tá ni kọ́ máa fi fọ́kọ̀ mu yóò ti ṣiṣẹ́ ara rẹ̀ ó ti máa rọra jí pépé yóò rọra máa jí kò ní jí tán o so òun àwọn òkè tó ń bá ti ṣe ìlà ṣèbó oṣù mélòó lẹ pé oṣù mẹ́rin kò fi ní ní chance láti lọ́ọ́ máa pariwo ah, òun mà ti fọlọ́run búra fún òun ní sún mama ṣèlè kọ́mọ́ yóò lẹ́nu agúnmu nísìnyí lò torí di rẹ̀ ṣiṣẹ́ òkóbó ni gbogbo orú eléyìí ẹsẹ skills lábẹ́ òfin ọlọ torí tó bá ṣàbòsí sí rántí gbọ́dọ̀ ń tọ́jọ dáwọ̀ àtòhun kì í sọba alábòsí kò sì fààyè gba àbòsí. àti gbọ́ nípa ẹni tó fẹ́ obìnrin rí tó sì mọ̀ pé di ohun èsìsẹ́ òkóbó lò wọ́n sì sè náwó yọ pọ̀ obìnrin rò pé ọkùnrin ló ń fẹ́ kọ̀ǹkì sísà lòun fẹ́ gbé lọ́kọ̀ subhanallah ọdún kìíní ọdún kejì màtó wa ń tọdún kẹta obìnrin ní gbogbo rọtọ ń pa sáti fẹ́ gbogbo àṣírí ó tù torí ní ìsìn ìyàwó sàmọ pé akínní pé ruwa ní tóbìnrin bá ti sún wa ti ń fọwọ́ kàn án wó má <laughs> kí ló dé kó ọmọ bì ọ ni are you not a man yọ́sà máa dà sí rọ́ọ̀fù at the end of the day àṣírí tù obìnrin wa wa yarí wọn á ní ẹ ah, ò ní sùúrù ò lámúmára àwọn obìnrin àwọn sàábì wọn ṣe sùúrù jù bẹ́ẹ̀ lẹgbọrù àwọn ọkùnrin àwọn sàábì parọ́ bóòlù oṣù agbọ́dọ̀ tí obìnrin sàábì tí wọ́n parọ́ ọparọ fún kọ àti àbọ̀ ààbò èèyàn tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ má fi ntí ń ṣe yín ṣe kẹwọ láti jàǹbá ẹni ẹlẹ́ni lẹ́yìn náà àtúbàbọ̀ máa ṣe kí ló mú ni ránṣẹ́ palákàrà ó lè jẹ́ ọkọ kí ló ń fẹ́ yàwó fún àlọ́ náà fẹ́ tíráì lọ́ọ̀kì òun òun dàbí tẹ́tẹ́ a'udhu billah lẹ́yìn náà ẹnìkan ní ká dákun ká máa ṣe nàṣíhà fáwọn ọkùnrin gbogbo bíkíbi tí wọ́n bá ti lè gbọ́rọ̀ yìí láyé kí wọ́n fi bẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ wọn a ní kí ló ṣẹlẹ̀ ọkùnrin kan wà tí pé wọ́n ti pẹ́ńlẹ̀ tí wọ́n ò yàwó tẹ́ pé gbogbo bí wọ́n bá ṣe ń bá wọn sọ ẹni tó ń sọ̀rọ̀ ìlú kan ló ń wà wọ́n rò pé irú rẹ̀ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn náà wípé gbogbo bí wọ́n bá ṣe ń bá wọn sọ tó pé kí wọ́n fẹ́yàwó kì í bá wọn láàmú wọ́n sá máa pé irú obìnrin táwọn wá làwọn ò tí ì rí irú obìnrin táwọn wá làwọn ò tí ì rí ọ̀rọ̀ wa débi pé àwọn èèyàn tó já látúnṣe láwùjọ àwọn wa máa rò pé àfi lágbájá yọ gbádùn àbí nǹkan ṣe ni turba nabi sallallahu alayhi wa sallam oní rahimallahu mar'an arafa qadra nafsihi ọlọ́wọ́n kẹ gbogbo ẹni tó bá mọ̀ wọn rẹ̀ tí mọ̀ wọn ara rẹ̀ kọ́mọ́ bàtẹ́ kò dámọ̀ràn pé wọ́n fẹ́ yà wò ẹ̀yin lẹ́ ń ro eléré lẹ́ ń ro ọlọ́sàn yín lẹ́sàn-án rè lẹ́ ń ro kọ́ gbádùn ní kọ́ gbádùn ó sì mọ ara rẹ̀ àwọn agbọ̀ràndùn àwọn ẹni rè àwọn máa bá rò bẹ́ẹ̀ lójijì wọ́n kàn mú ròyìn kan déńjọ́ kan gbogbo ariwo gba bikibi pé wọ́n ra mú o wọ́n mú o wọ́n ra mú wọ́n mú o kí ni tani wọ́n bá ní lágbájá tí wọ́n sọ pé kọ́ fẹ́ yàwó ni ọlọ́ra ọmọ ọlọ́mọ kan mú ọba ṣe jìnnà kí ló lè igi àbí kòkòmbà wọ́n ní à ìdí rẹ̀ náà ní la ilaha illallah ṣé pé ọ̀daràn yẹn gbádùn wọ́n ti ẹ̀ ní ọ̀kan nu wọn tí wọ́n mú ọba ọmọ ọlọ́mọ ṣe jìnnà débi pọ́ fàǹdìyà ìkanra nìyí bí kéèyàn ó ti lé ńlẹ̀ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn kọ́kọ̀ láti fẹ́yàwó rírá tí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ mú ó sì rí i pé wọ́n lo ṣẹ̀rí àláwùjọ táwọn abẹ́rẹ́ rí nǹkan náà ó sì ọmọ ọlọ́mọ léṣe kalẹ̀ yánnayànna yìí ọmọ ọlọ́mọ náà ń bolo gbéra rẹ̀ sí tí ó tọ́sọ́ dára fi ra mú wọ́n ní wọ́n jọ àgírì náà ìsìnkú afẹ́ bẹ́yàn ń sẹ́ wọn bá ní gbọ́n pẹ̀ nínú gọ́tà torójú ń rọ̀ akramakumullah wọn ní kádàkùn ká bá àwọn pàkíyèsí irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ sẹ́mi ká sì ti kọ́kọ́ túpọ̀ gbádùn ibi tó wá fẹ́ lu agbára gbígbádùn sí ìdí ọ̀ràn yìí ó ṣe lé fún ọ láti fẹ́ àwùjọ rọrùn fún ọ láti ṣe zìnà àbúrò mọ́ṣánná àti wọn rọrùn fún rẹ ni wọn ò mọ̀ pé àwọn ẹnìkan nífẹ̀ẹ́ rẹ náà sọ fún kọ́ fẹ́ àwùjọ wàláhì ẹni tó fẹ́ràn èèyàn ní sọ pé kéèyàn fẹ́ yà wò torí pé kéèyàn bá gbádùn tí ó bá tó níyàwó tí ò bá níyàwó ní tí máa padà ṣẹlẹ̀ náà nǹkan kó tì í jọkàn náà ni wàláhì yóò wá sí náà nǹkan yóò sì pé gbogbo ọjọ́ bá dà kọjá òun ṣèyí náà sòkè wọn ló di ọlọ́nà láti fẹ́ yà wò kí ló sọ̀rọ̀ hàn torí bí wọ́n ti ṣe máa ń báyàn lásìkò jẹ́ mi àbí ẹ̀kọ́ wọ́n yẹn báyàn lásìkò jẹ́ nílé aṣẹ́wó òkè tẹ́ bá fẹ́ àwọn ọ̀nà bá ah, wọ́n ọ̀dọ́ ọmọ ẹ̀ kọ́ béèrè rẹ̀ náà àbí ẹ̀kọ́ ni ẹnìkan kan ń bọ̀ ní ìsìn ó ló ń bọ̀ láti kàlàbà ó ń bọ̀ ọmọ yín pàdé ní kámpu NYSC ọmọ yín dẹ́ wù mí mi dẹ̀ fẹ́ fẹ́ ok ẹ bó ni ẹ pẹ̀lú sí kàlàbà ni ok. okay àwọn òde kàlàbárì à ń kàn gbọ́ ni àbẹ́ ẹ̀kọ́ ni àbẹ́ ìtìdé bẹ́ẹ̀ ni àwọn òde bẹ̀rẹ̀ àmọ́ bí nàìjíríà lọ́wọ́ àbí ló ní àmọ́ tààlà lè máa ń kàlàbà àmẹ́ni kankan mo rò pé yé ẹ̀rọ ẹ̀jẹ̀ abéèrè ó ní à wọ́n bá kò jẹ́ torí pé àwọn sàábé tẹ́nìkan bá ti wá tó lóun fẹ́ ọmọ wọn wọ́n kàn ní ọmọ mú lọ ni láì ṣe wúrẹ́ <laughs> torí pé àwọn sàábé náà ẹ̀ máa ti fẹ́ parọ́ jàǹbá yín gbogbo ní ọmọ yọ ọmọ àwọn sàábì àwọn náà láti rí káńsẹ́nu pààyàn-pààyàn tó ń bú sàábì àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó bá kan pé ẹ fẹ́ kó àwọn èèyàn ẹ fẹ́ fi búrẹ́dì kún ọ lómi ọbẹ̀ jẹ àwọn sàábì tó bá kan bí sàábì ṣe jíṣẹ́ sí ní sàábì kínní àbí òye igba oríṣi méjì àwọn máa fi wọn kà tó àwọn ni wọn máa báyìí àwọn bọ̀ lásìkò jẹ torí èyí wọn náà lọ fẹ́ yàwó sẹ́ni tó wá bí mọ́mìnì àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yẹ́ mọ̀ wá ọmọ ẹ̀ mọ̀ ń wáyàwó yóò jókòó níbi àtẹ́kùbọ̀ sàbẹ̀ sá so wọ́n tún àmọ́ tó gbójú òkè káró jẹ lọ́mọ tó ṣe ẹ fi lé lọ yọ jọkọ máa ń gbà ní oko sí pé ẹ gbé fóònù dádì rẹ dádì dádì mi ló fẹ́ bá yín pé wàhálà dádì rẹ ti pọ̀ ju pé pé pé pé. Ah, tọ́ torí di eléyìí ọ̀yẹ́ kó lè wá lẹ́yìn náà kó tiẹ̀ mọ́ ọmọ bàbá kan pé tí orí rẹ̀ bá ń charge tó ọ̀fẹ́ ṣe bó ṣe dáa mọ́ sẹ́wọ̀n kí sábà lágbàlagbà kẹta àfẹ́jọ́ ọmọ ẹ̀kú ti gbé dé o ẹ bá ní bá sọ̀rọ̀ ẹ̀yin láti wò mọ́lá o mo rò pé yé tọ́ba jókèdè tẹ̀ ní ta ló fún lọ́mọ ni torí pé àwọn ọ̀wà tẹ̀ ń wù ó tó wú bẹ́ẹ̀ náà omi ọkàn rẹ ohun òun orí tòun wó ọba àwó sẹ ìyàwó rí kó n ṣe garagara pọ òun sì pé wọn lọ rẹ o ti wá ń fún yàwó yẹn pé ìjọ bá tilẹ̀ fẹjọ́ sùn ìjọ náà lórí ilé ìmọ̀ ẹ dákun ẹ gbọ́rọ̀ ìjọ bá tilẹ̀ sùn lórí ilé rọ ọkọ ìyàwó ilé ìwé sì tún ṣe lé tó ní kọ́rídọ̀ kan pé òjò nípa tààrà ní. gbogbo ara ilé gbogbo ara àdúgbò agbára alágbẹ́jẹ ẹ dákun ẹ dákun ẹ wò tọ́lọ̀ mọ́bìnrin ìlà ó ní ẹnìkan lè bá ń sọ kọ́dà bẹ́ẹ̀ ṣe ń dá sí inú ń bì mí. yá ọmọ tán fọmọ fún náà wèrè ń yájú tẹ́ ẹ mọ wèrè ń yájú kọ̀ọ̀kan tí ì bẹ́ wù lọ́rùn wèrè ló ń gán alára. tọ́rẹ́ lomi oríire ò pé wàláhì nǹkan wẹ̀wù ni kò tí ì bá débi kí wọ́n mú láàrò ọ̀ràn ẹnìkan lélẹ̀ yìí ọ̀ràn àwọn tó kó lẹ́yìn táwọn náà ń tẹ̀lé ọ pé ọ̀rẹ́ wa ni ẹni rẹ nì tẹ́ni rẹ náà nù àkàràmọ̀kùmọ̀lá wọ́n sì bá wọn dá sí ìwà tó hu ìwà ẹ̀hànà ni o ìwà ọlọ́dọ̀ orí ni o àtó ti ṣe wèrè rí ni. ó lóun ò ṣe wèrè rí à òkè spọ́spọ́ kan wà nù ọpọlọ rẹ̀ kò tí ì hàn wọ́n sì bá wí ó sì ní ṣàlá ìṣàlá òun tún ní ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ máa wo nǹkan ẹ wá ní wọ́n ṣe ń béèrè bàbá rẹ̀ lẹ́yìn rẹ̀ ìyàwó kan ṣe kínní kan ní bẹ̀rẹ̀ ìjà wán ẹ dákun torí tọ́lọ̀ ṣé ní tí obìnrin fẹ́nu tó fi lọ fẹjọ́ rẹ̀ sùn ebi fẹ́ kọ́ kọ́ọ̀lì kan pè ọ́ to your senses tó fi máa bó ti máa hùwà ni. àwọn bàbá yín àti màmá yín ẹ lọ kéèsì lé ẹ bira yín ẹ fi question mark síwájú ìbéèrè yìí kí ló dé tí mọ́mì fi pẹ́ lọ́dọ̀ dájú dòní. ẹ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nbẹ̀ ẹ rí i pé sùúrù gidigidi ni bàbá yẹn ń ṣe fún màmá yẹn àfaradà tó pọ̀ ni màmá yẹn ń ṣe fún bàbá yẹn. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ majority wa ni bá màmá wa lọ́dọ̀ bàbá wa sẹ́wọ̀n kó àwọn ẹ̀yà tí àwọn ò lè ṣe sùúrù àwọn ti lọ àwọn bàbá tí ò sì gba gbẹ̀rẹ́ àwọn náà ti gba àwọn pàdánù ó túmọ̀ sí pé àwọn kọ̀ọ̀kan tẹ bá rí tán sẹ́kù lọ́dọ̀ ara wọn sùúrù yẹn ló ti pọ̀ ọ̀rọ̀ títí sọ̀rọ̀ two ok sọ́mání three minus two kí ló kù kò nídìí kó jẹ́ pure mathematician kó tó dáyùn mọ̀ one ló kù báyìí ó ti tí obìnrin débi gẹ́ngẹ́rẹ́ báyìí ẹ̀dá kù bó o lè yẹn ṣe é rìn sórí èmi à á ṣẹ̀ra wa náà ní kò sí tàbí ṣùgbọ́n sẹ́ńgbà tí wọ́n bá wa dá sọ̀rọ̀ tí wọ́n sì kì wá ń lọ tí wọ́n ní má ṣe bẹ́ẹ̀ má nígbà náà lọ́wọ́ ayẹ ká ṣe agbára yẹn lò lójijì akọ̀tún gbọ́ pé nọmba tírì náà ti click lọ́ba tán lọ́ba adi pé ẹ tó rọ ẹ bá ń sọ òdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ báwo òdodo ọ̀rọ̀ ti sọra rẹ̀ báyìí kọ́dà bó ní kí lù ọ́ kò wúlò mọ́ ẹ wá máa rántí o níjò náà lọ fẹ́ yà wò lánàá lánàá lọ wà nípò àpà tí ò tí ọmọ àńtẹ̀jọ́ máa kóra yín ká tí wọ́n máa ṣe discussion òfò tí ò nítumọ̀ ọlọ́run wá yọ kó láàrin wọn wọn náà wá dẹni tó níyàwó agbára tọ́lọ́run afọ́n wa lò ń lòkulò ó lò ń lòkulò wọ́n rò pé pẹ̀lú eléyàn ló fi lè jọkùnrin tí wàá kọ obìnrin lẹ̀ tẹ́ ẹ mọ̀ pé ò ní dá ìdẹ̀ra tó wàánu rẹ̀ mà ó dijọ́ tó bá bọ́ ọmọ lọ́wọ́ tó tutù bá mú téèyàn bá níyàwó kí lóyún ọmọ wa ẹ dáhùn tọ èèyàn ọmọ wa blanket èèyàn mélòó ló ní blanket nu àti ọba ti níyàwó ó lójú ẹ torí pé àmọ́ bá ń ṣe ń mánéjì ara wa ẹlòmíì ó lè jẹ́ pé kóòtù rẹ̀ ni ó fi bu ẹsẹ̀ pé tó tutù wọ́n ní tó tutù ọba ti mú ẹsẹ̀ kò sí problem ìyàwó lọ fẹ́ lọ́ máa ra blanket nísìnyí òtútù wa mú ẹni tó níyàwó àwọn ò ní di blanket always hunna libasun lakum wa antum libasun lahun ọlọ́ọ̀ni ẹ̀yin àwọn ìyàwó yìí yẹn aṣọ ni wọ́n jẹ́ fún ẹ̀yin gan alára aṣọ lẹ jẹ́ fún nígbà tó níyàwó tó tutù bá mú yàwó rẹ̀ wọ́n rò pé dírámà ni ó lè ní kó dúró kó òun dì mọ́ tó bá dì mọ́ fún ìṣẹ́jú méjì yọba òtútù ti gbọ̀n nù bẹ́ẹ̀ ni lóòótọ́ ni bọ́tù ọkùnrin gbọ́ pé digital life ni wọ́n lè ìwọ́n lè máa wò pé kí ni wọ́n á di mọ́bìnrin lò tútù kan á lọ kò burú ọlọ́run á ní kó tutù ọ̀ á mú ọ ní kò mú ọ tẹ́lẹ̀ sọ̀rọ̀ kó ti léyàwó báyìí tútù á mú ọ ọ wá ń ka ṣéṣéó tí ó ṣe ó bí ọmọ adìẹ ọ ká tí ó ṣe ó tí ó ṣe ó àfà ẹ ọmọ kọlọ ń sori fún ọ tẹ́lẹ̀ iṣu lásán yìí sọ̀rọ̀ kọ́ máa jẹ́ ń gbẹrẹ fún ni nígbà tí o ti níyàwó sá kódà gan àwọn àpọ̀n wọn ní hikima kan wọ́n ní a lè ṣe ṣu ká fi iyọ̀ àti ṣúgà sí yóò dún yàtọ̀ ẹ dákun iyọ̀ àti ṣúgà ṣé ìṣe contradiction <laughs> yóò dún yàtọ̀ ọbẹ̀ tiwọn nù ní ìsinyìí ìyàwó à ìyàwó kan jẹ́ gbé suwa kó wá fi àti ṣúgà sí à ó náà mọ̀ kó wọ́n tẹ̀ yóò tún ra bọ́ dín ata sí subhanallah gbogbo ntọ́mọ̀ tó ń lè ṣe tó jẹ sùn tó tóbi kíbi tó bá lọ tó bá ti jẹ irú nǹkan bẹ́ẹ̀ ó tún padà lé ah no no no no ìyàwó mi mò ń jẹ sùn ọmọ ń jẹ sùn ju gbogbo rọ́bìṣì àbẹ́ ẹ̀kọ́ ni tòní ìsìn ọ̀pẹ̀ ń di àrò gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn wá ń ṣẹlẹ̀ ó tún á débi kóbìnrin ó tún mú ọ ọwọ́ à ń gbọ̀n ń kájọ sílẹ̀ aṣẹ́wó lọ́lọ́ ní ìsìn wàá lọ bá àwọn stars stars ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ibi tọrọ ìdè ó sú mi o àyọ máa sọ adáyé nítorí pé kọ̀dájú pé orí rẹ fapò tẹ́lẹ̀ ọmọ afapò ní ìsìn nígbà tó lọ ń ṣèdẹ̀ra fún ọ ọ sọ. So àwọn àwọn olùmọ̀ sọ pé kìí ṣe gbogbo èèyàn ní máa ń sánà àti ní dáadáa tó wá ṣe kétí dáadáa yẹn bá bọ́ sí lọ́wọ́ yóò lè sọ nǹkan yẹn ga ẹ sara sàtífíkẹ́tì tọ́pọ̀lọpọ̀ ń wá ní ìsìnkẹ́ ti wò ẹ rí i pé ẹ ń ṣọ́gù láti lè bá a parí lẹ́vù tẹ̀wà tẹ̀ gbàwé ẹ̀ kìí ṣe gbogbo ẹni tó bá wà chance láti graduate níwẹ̀rì ìní máa lè sọ iyì wẹ̀rì bẹ́ẹ̀ ni gbogbo nǹkan rí láyé yìí torí pé èèyàn mẹ́ta mẹ́rin nínú ẹni tọ́jọ́ wà nǹkan kan ẹ̀rí pé ẹnìkan ni wọ́n máa lò àwọn yòókù ó fèlè torí wọ́n máa fi tẹ́lẹ̀yìn ṣàkóso yìí bí bí ibì kan náà lẹ́jọ́ lọ wọ́n ń ṣe ló díẹ̀ ó kéré jù nínú ọ̀rọ̀ sísọ ó lé gọ̀ lọ́rọ̀ sọ. So ẹ̀rọ máa pẹ́ ah, ìwọ tó jẹ́ pé ẹ́ lágbájánu tí ọba sọ̀rọ̀ mo rò pé yé iná mọ̀ á bí wọ tó bá yẹ kọ́ mẹ́ lómìn nìkan ẹ lọ́ọ́ fi sọmọ ọmọ sọ fún dájú rẹ ẹ mú òun ẹ fi sọmọ àní wọn ń kọ́ ọlọ́gbọ́n ẹni fún ọ̀gbọ́n tó ibi tá a ràn ọ́ lọ́wọ́ tá a ná pọ̀ ọdún tí wọn náà ti pọ̀ ọ̀gbọ́n bẹ́ẹ̀ máa ń ti fọ́gá kan yẹ kó gbọ́n ti bí wọ́n ti wà lọ. ìtumọ̀ pé sùkúù tó wà lọ sí èsì pa sunwó náà ṣe irú rẹ náà ni ẹ̀ríkì wọn tó fẹ́ yàwó wàhálà ńlá ni ah, àwọn bàbá ń bàbá ó mú wọn kó lẹ́nu iṣẹ́ wọn wọ́n fẹ̀mí wéwu àjàjà tó bá jẹ́ pẹ̀lú tó dínà ni wọ́n fẹ́ kò síjú ò lè ṣẹlẹ̀ lọ́nà ah, èèyàn lè má rìn tó bẹ́ẹ̀ tí mọ́tò ọ̀la accident wu tí gbogbo wọn kù wọ́n á fi gbogbo ń dábẹ́ sílẹ̀ wọ́n bá wọ lọ nǹkan yẹn wá tẹ̀ ọ́ lọ́wọ́ tán bóòlù ṣe ń lò ẹ rí i pé lòkulò lọ́pọ̀lọpọ̀ ń lò ṣèdínù ẹ jẹ́ ká ronú dáadáa ẹ jẹ́ ká ronú dáadáa lóòótọ́ àwọn obìnrin tó jẹ́ fìtínà wà o àwọn mùsùlùmí bá ti wà o àwọn tí ò ṣe bá gbé fọ́sẹ̀ kan wọ́n wà sọ́yọ́ pé yọ gbẹ̀mí ẹ̀yìn wọ́láhì wọ́n wà ọkàn máa bẹ́ẹ̀ lọ́ọ̀ ní kọ́lọ́ máa gbé ọkùnrin wọn torí pẹ́ lómi ní ti ọmọ ẹ̀yìn mú sábà kíkọ́ sàmì àdúrà irú wọn lọ́lọ́run fún ọ tó wọ́láhì sọ́láhì ọ̀fẹ́ sápò láàyè obìnrin mi burú bàjẹ́ o wọ́n burú bàjẹ́ gidi àmọ́ níta mọ̀mìnàt kódà ó tún wọn ti sẹ́ni tó olóṣè gbogbo bẹ̀rù ọlọ́ọ̀kẹ́ tó bá jẹ tó bojú yọ ọmọ fi rẹ́rìn ní pé yẹ irú àwọn bàbá tó yẹ kó máa dá sọ̀rọ̀ ni àbí òye kó òun ti òun ti òun ti òun ti fáyọ òfin jẹyìn ẹ̀yin ọ̀gbọ́n mọ́ ẹ sá máa sàánú nso ẹ bá délé àzọ pé kí ni wọ́n sọ fún ta ni wọ́n pè lẹ́nu rẹ́nu wa mo rò pé yé ó sì lọ dáràn tó torí délé irú wọn pọ̀ kọlọ má fi sàdánwò fún wa so ṣùgbọ́n generally ẹ̀rí káwọn obìnrin tó dá pọ̀ ju àwọn ẹni tí ò dá lọ generally báwọn obìnrin ṣe rí nù so tó bá wá da yóò kù síbi tí ó kù sí ẹ máa jẹ́ ká fi sùúrù ká máa fi tò gbèsè ayé yẹn ká máa fi sùúrù ká máa fi tò gbèsè ayé yẹn obìnrin kan wá ó ní ká dákun káàbọ̀ ń bẹ ọkùnrin yìí torí pé aníbò ló ṣe jẹ́sọ ó ló ti jọ́kọ̀ òun rí òun sì ni bàbá àwọn ọmọ òní kí ló ń ṣẹlẹ̀ tó fi wá di bàbá ọmọ tó kù lọ́kọ ó láwọn ti jẹ àwọn ti jẹ parí ni àwọn jẹ pin ní pé torí ó ti kọ́ ní kíkọ́ mẹ́ta àwọn wàá mọ̀ bóyá lábẹ́ ṣẹ̀ríyà kù àyè kan wà tí èèyàn lúgọ sísá pamọ́ sí kíkọ mẹ́ta ó tún fi ṣe tún mánéjì tún máa àbí òye wa téèyàn máa bá lọ gbogbo yẹn wá sọ pé à ẹ̀ẹ́dẹ́ ẹ̀ bá dá sí eléyìí àdásí wọjà ánámà rọrùn ni <laughs> torí pé ọlọ́ọ̀tì ní kò sọ́nà mà kò sọ́ kó tó di mẹ́ta ló ti wá kó tó di mẹ́ta ló ti wá sẹ́mi pé wọ́n lè bá a ba ọkọ níwọ̀ wọ́n lè wọ́n lè bẹ́ wọ́n lè túnú pé dákun fún gbogbo tó bá wù kó ṣe ẹ mẹ́jọ ọ̀tẹnu yín jáde má ètò àṣẹlẹ̀ ní ìṣẹ́dàkùn kó lẹ́yìn fẹ́ ṣàtúnṣe lẹ́yìn náà sọ wá ní kí ló burú ń bẹ àti rẹ ń tọkọ obìnrin méje gan tó tún bẹ à kí ló burú bẹ ṣé báwọn ń ṣe wọjà á àbẹ́yìn fẹ́ wọjà á tọ́ àtúwárò obìnrin ní ìsìn méjì ló ń ṣẹ̀ṣẹ̀ gbà wọn láti sọ pé three minus two equals to one wọn á ní máa hùwà ní ìsìn ní máa ń hùwà sọkọ ní ìwà tó ṣe pé kò sí faradà kò sí gbà wọlé kíkọ ọlẹ́ ọ̀padà ṣẹlẹ̀ náà ẹ dákun kí ni máa ń ti àwọn obìnrin garagara bẹ́ẹ̀ ọmọ wọn lọ ọmọ tí ò ju ọmọ bíi oṣù méjì lọ nítorí kó lè bá a fi hàn ọkùnrin pé ní bí òun yọ wá lọ gbé ọmọ bíi oṣù méjì òun yóò gbé jùlẹ fún ọmọ tí ó mú ọyàn èyí ò bá sọ pé ọ̀nà pọ̀ ni òjò kọkùnrin ó ṣe kí ni ni òjò ọkùnrin ó gún mú kí lẹ́ẹ̀ máa fọ́ ma tọ́ yọ wá gbọ́ ọmọ jùlẹ fọkọ̀ bó bá ṣe wọ ọ̀ṣẹ́ ọmọ tó ń ti wá tó máa jẹ ráìsì. tó ti tó máa jàmàlà yọ àmọyìn lọ ẹ dákun èwo ló yẹ ká filẹ̀ fọkọ èwo ló yẹ ká fọkọ èwo yẹ gbogbo tí ń jẹ o níjọ́ tí lẹ́gbò bá wà lò náà fẹ́ di esin wa fa lójú pé kọ̀tọ̀kọ̀ máa di esin náà wa gbáyé. àwùjọ bíi lẹ́yìn ní ìṣètò ọ̀rọ̀ yìí wọ́n àti gbọ́ nípa àwọn obìnrin bẹ́ẹ̀ náà tí wọ́n ní ó ti ọkọ̀ má lè tọ́lẹ̀tì tí wọ́n á ń bẹ gbogbo èèyàn sí pé dákun wá sí ilẹ̀. sábàtì tún wà lọ́tà wà bọ̀ á rí i pé àwọn ẹ̀sán láwọn ń ṣẹ̀sìn àwọn ṣe súnà náà ni. ẹ dákun tó rọrùn ẹ̀sìn náà dà ẹ̀sìn náà dà tó la pàmbẹ̀ o. kí ẹ bá ṣe sọ́ńpa ọkùnrin náà ni wọ́n ní à àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín yẹn sẹ́nà àwọn ṣe súnà súnà yẹn owó ọ̀gbọ́dọ̀ pa yẹn pọ̀ pẹ̀lú wọn o àmú láwọn ọmọ tiwa kọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ dáhùn. <laughs> subhanallah èmi ń pèsè àwọn ọmọ pé masha allah la quwwata illa wọn gbọ́ lọ́ngbọ́ sínú tòde. <laughs> wọ́n sì jẹ́ ẹni tó ṣe bọ́kẹ́tẹ́ ẹnìkan kéènì ẹ fọwọ́ dáhùn o. máa ní no ẹ má ẹ má prove me wrong mo rò pé yé tówó bá dà yín pọ̀ pẹ̀lú èèyàn ẹ fi hàn pé yes kìtàbùn wa sunnah ẹ má jàǹbá wàláhìí sọlá ọ̀tà pẹ̀sìn wa ọta pẹ̀sìn wa ẹ jẹ́ kẹ́nìkan gún tiẹ̀ jẹ́ sampo nípa àmánà wàhálà yóò sí náà fẹ́ gbẹ̀rún yẹn. wọ́n ní àwọn alùsùn náà yẹn tẹ̀ ń bá ń wọ ẹni tí ó mójútó owó tí ò ní jàǹbá ẹ lọ bá wọn bẹ́ẹ̀ lọ yẹ kọjá o torí kí ni túmọ̀ pàǹsẹ̀ sí nígbà tó bá ma lórí ẹ̀wùrẹ́ ọ̀wọ́lẹ̀ ọ̀daràn gbà sí àmọ́ wọ̀ yí báyìí apẹ̀gàn ni ọ́ olófòfó ni ọ́ oúnjàǹbá ni ọ́ olè ni ọ́ gbéwìrì ni ọ́ kàkà súnà náà wà á dà ṣé súnà kọ́ aká ká máa ṣe gbogbo eléyẹn sọ nítorí ẹ̀ táwọn obìnrin là ń tẹ́ sọ ní ìsìn sẹ́rí atúgbọ́ èyí tí màá ti ọkọ ọmọ tọ́lẹ̀ wọ́n wá ń bẹ gbogbo ará àdúgbò wọ́n ń bẹ sí yín òkú dá ọkọ ẹ̀ ẹ̀ mọ̀ tó mọ ọkọ ni àlẹ́jẹ́nà obìnrin iná rẹ̀ kéèyàn wá ti ọkọ rẹ̀ mọ́ tọ́lẹ̀tì tó bá ti mọ́ pálọ̀ gan ẹ̀fẹ̀ ni tọ́ẹ̀lẹ̀ làìlà ìlọ́wọ́ ẹ mọ̀ pé tọ́ẹ̀lẹ̀ ìgbẹ́ ń bẹ́ nu wc ok kò sí wàhálà àti kò sí gbẹ̀ǹbẹ̀ àkàràmọ̀kọ́mọ̀lá ó burú àbí ó burú àbíkọ́sẹ́ ah, padà ronú pé this place mo rò pé yé kìí ṣe ibi tó dáa ok wọ́n fẹ́ fi rẹ́kọ́ọ̀dù burúkú lẹ̀ tí wọ́n máa sọ fáwọn ọmọ rẹ̀ lọ́jọ́ iwájú ìyá yín kí ni ó jẹ́ ẹ̀mẹ́ta tó tì mí mọ́tọ́ ẹ̀ sẹ́mi pé rẹ́kọ́ọ̀dù ń gan ọ́ ba reputation rẹ̀ jẹ́ ṣẹjá try a ṣebí ọkùnrin yẹn wọ lórí ló ló wù ọ́ kí wọ́n tó mú ọkùnrin wá bá bàbá wọn ó ti tẹ́ wọn lọ́rùn àbí ó tẹ́ wọn lọ́rùn ó tẹ́ wọn lọ́rùn gbogbo ọpọtẹ bá sì fẹ́ fẹ́ ẹ fẹ́ pẹ̀lú àwọn positive and negative tó wà lára rẹ̀ àìsè màláìkà gẹ́gẹ́ ìwọ náà ní gbogbo obìnrin tó fẹ́fẹ́ wàá fẹ́ pẹ̀lú positive and negative tó wà lára rẹ̀ ni until tó o bá lè faradà mọ́ ókè ní ilé faradà mọ́ kò túmọ̀ sí kí n kọ́kọ́ dá méjì ẹ̀ ká tó túká ẹ jẹ́ kó máa lọ tiẹ̀ lálàáfíà kémi náà máa lọ lọ tèmi ní àlàáfíà ẹni tí ò wọ̀ fẹ́ nìkan yọ wọ̀ fẹ́ lómi ẹni tí ọ̀rọ̀ wọn ọ̀jọ́jọ́ra wọn pẹ̀lú ẹnìkan ẹrú mi bẹ ní kọ́nà bìkan tọ̀rọ̀ wọn ọ̀jọ́jọ́ra wọn ọlọ́run mà torí de eléyìí ẹ jẹ́ ká fi ìbẹ̀rù ọlọ́run gbogbo eléyìí ni awuyewuye yẹn ti pọ̀ táwọn yẹn ń sọ ká tí wọ́n ń wí ká ẹnìkan sọ fún mi pé òun ò lè fọmọ fún àlùsùn náà nítorí pé torí wọ́n ti fẹ́ mọ̀ yàtọ̀ nísìn láàrin alùsùnà àti tàbílígínà wọ́n ti mọ̀ pé àwọn alùsùnà mashallah ẹ̀yin lẹ ń ka tírà fa ẹ̀yin lẹ ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam sá so àwọn ti fọmọ fúnru wọn rí fẹ́ẹ́ gbogbo ọ̀ yanjú sí dáadáa so àwọn káwọn fọmọ fún àwọn atẹ́ǹpẹ́ lọ́lọ́bẹ̀ yọ ó pé àwọn jọ yẹn lẹ́gùsì lọ sòsẹ́ mọ̀ pé ó kù díẹ̀ káàtó tó bẹ́ẹ̀ náà ni tá a bá wò dáadáa a rí i pé bóyá ẹ̀sìn tí ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ yìí yẹn wọ́n ń sì lò sẹ́wọ̀n pé bọ́lá wọn bẹ̀rẹ̀ dáa ti sọ wọ́n má tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'athumul bayyina ní ìgbà tí ẹ̀rí tó múnádóko dé bá àwọn ẹni tá a ti fún tírà ṣáájú yín ìgbà náà wọ́n tó yapa ìmọ̀ máa ń tún nǹkan ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tán láwọn ń gbẹ́sìn yé wọ́n ń sì lò ní wọ́n ń sì lò bàjẹ́ nítorí pé àwọn nǹkan gbẹ́sẹ̀lé bóbìnrin wí gbọ̀nà míì wọ́n kàkọ́ pọ̀ ń kọ̀ọ̀lẹ̀ ẹ sì mọ kíkẹ́ bá ti wí ó ti parí kò sí dá padà mọ́ so ká try láti jẹ́ pé a ní ìkápá àti kó ẹnu wa níjànú ní ìgbà tí inú bá ń bí wa nígbà tí ẹni tá à ń jọ ń gbé bá ṣe tí ó dùn mọ́ wa ká má gbàgbé ọjọ́ tó dùn láti fi yanjú ọjọ́ tó kàn ká má gbàgbé ọjọ́ tá à ń rẹ́rìn láti fi pẹ̀tù sáwọ ọjọ́ tí bànújẹ́ dé eléyìí ni ó jẹ́ káwọn obìnrin wọ̀nyẹn kán pẹ́ pẹ̀lú wa kò pé wa kọ́kànjẹ́ pé mọ́kọ́ wọn náà kọ eléyìí náà kọ eléyìí náà kọ àwọn àǹkà ń kó o mọ kọ kò pé wa o kò pé wa arábìnrin kan ó ṣeni láàánú ó lóun jáde ní yunifásitì òun ti máa ń wọ jìlbáàbù òun kóun tó jáde ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ń lọ́kọ òun ló wù fúnra rẹ̀ òun tó ń ti kó àwọn òbí òun ọ̀bùn lọ́wọ́ sí i ọkọ òun ọ̀sọ́ fóun kó wọn máa bójú òun ló wù lòun bójú ọjọ́ gbogbo àwọn èèyàn lójú tó wàhálà wa ṣẹlẹ̀ bí kọ́kọ́ lọ fá láì jẹ́ pé ó bójú wẹ̀yìn ah, ebi bá ń pa èèyàn sọ̀rọ̀ ẹ̀rí pé ẹ̀yin sọ pé ẹ fẹ́ kí ìyàwó yẹn ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ fẹ́ kó jókòó kalẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ókè mi fẹ́ kó ṣiṣẹ́ mọ́ fẹ́ kó jókòó kalẹ̀ nǹkan kan náà ni wọ́n fi máa gbẹ́mìí ro kó o ra nǹkan kan sílé àbí ń dọ́ọ̀rá ti tán kò sí tàbí ṣùgbọ́n èèyàn sì ṣe òun ti ti ṣe tẹ̀sí kó lọ́pọ̀lọpọ̀ gbà ń táwọn jẹ̀ sí gbà tó sú òun tẹ́mi ọ̀ padà lọ òun sáà ní òun ṣe mọ́ ṣe kúlọ̀ ọmọ sì ti wà kọkùnrin wa sọ pé lọ́dọ̀ tó ń o ìgbà tí ìwà ti sọ pé òṣè máa o ó ti tán o èmi ti fẹ́ yàwó mi ṣé ó sì dára mi èmi ti fẹ́ ńgbà tó ti pa àwọn obìnrin kú púpọ̀ alhamdulillah àmọ́ àwọn ọkùnrin lọ sọ́tẹ̀ sá sọ́tẹ̀ jù wà fáwọn ọkùnrin àwọn obìnrin pọ̀ jù tani tani se sẹ́ńsọ̀sì rọ̀ láti máa tanra wa dànù láti kàn máa bàgbésí ayé àwọn obìnrin jẹ́ akramakumullah mo fẹ́ bi yín léèrè béèrè kan ní tọmọ kan bá lọ sí skul tí wọ́n lọ yìí tọ́lọ̀ wọn á ní kó wọn jẹ́ degree holder ìwọ́ tó wá kọ́nu sí tọ́lọ́ fẹ́fẹ́ ìwọ́ degree ṣé gbogbo wọn ni ó gbà láti fẹ́rù rẹ̀ orí à yìí ṣègbéraga o yìí ṣe káwọn ọmọ yẹn fi ń ṣègbéraga o but wọ́n ti pass through level and training kan tí ò possible kápò ní ẹ sì mọ̀ yín pé tí ọ̀rọ̀ ọkọ àtìyàwó tí ó bá ti jọra wọn nínú ilé yánpọnyánrin ó ti pọ̀ jù because level of thought kò jọra wọn bí eléyìí ó sì máa ronú ìrònú tí ò ní bá a ìwọ sì máa kà á fún gbéraga ní ìjọra ẹ lójú ní ṣe kíní kan tó bá tún máa ń sọ̀rọ̀ wípé kíní kan fífa pé bẹ́ẹ̀ ṣe ronú máa lù ẹ dẹ̀. ẹ dákun tọrọ lọ torí àwọn òbí mi nígbà táwọn náà máa ń sọ kìí ṣe pé báyà wọn ń gbọ́ ọmọ wọn tí kò tí kò tí dé o nísìnyí ọmọ yìí ó parí ìkíní kan ìkíní kan science ó sì gba degree ìwọ nísìn wọ́n lé ọ ní ss2 ó sì lè continue mọ́ láyé rẹ̀ wọ́n á ní kíni bẹnu láì mo ti lówó mo ti à owó wà ní gbogbo nǹkan yìí sọ owó gbogbo nǹkan obìnrin kan wá ṣe sùúrù òtún fi ọba sẹ́mu ká at the end of the day tíyẹn bá wá sọ pé nkọrú obìnrin o ìyẹn jàǹbá rẹ̀ púpọ̀ ìyẹn jàǹbá rẹ̀ púpọ̀ torí àwọn nǹkan tí ọba ti ṣe ń gbèsè ayé rẹ̀ ìgbésẹ̀ tí ọba ti gbé ìyẹn ti sọ di nǹkan gbàgbé fún un tíyẹn náà ló tún á yẹ kéèyàn sọ pé ìfẹ́ má ṣẹjá kíì sára ẹ bẹ̀rù ọba Ẹlẹ́dàá wa torí ẹ̀ lànà bá sallallahu alaihi wa nígbà tí sọ̀hábí Jábìrì ibn Abdillah radiyallahu anhu tó lòun róbìnrin tó ń fẹ́ fẹ́ àbí abdulrahman ibn awf ni tó lóun róbìnrin tó ń fẹ́fẹ́ anábì sallallahu alaihi wasallam tó ti rí lọ́wọ́ sẹ́ẹ̀mà túmọ̀ rẹ̀ róbìnrin yẹn ti bí bàtà tá kẹsẹ̀ bọ̀ tá pèntì ẹ̀wọ̀ ọ̀ma tó bá ti ọlọ́run ní kò pọ̀ fẹ́fẹ́ ó sì ti ọlọ́run ẹ dákun ọlọ́run kí ló tún yẹ kó kọ́ mánéjì ẹ̀ ní kẹjọ máa mánéjì ara yìí gbogbo nǹkan tó bá ń ṣe láyé ẹja máa fi rora wa wò bí ọkọ kan nìyẹn ìyàwó sọ pé kò ṣe dáadáa sùn kódà gan kìí fóúnjẹ lẹ̀ ah ó dàbí ìgbà tẹ̀ ń ṣiṣẹ́ ó lòún ṣiṣẹ́ náà ok ẹ̀yin sì fẹ́ràn ìyàwó àtàwọn ọmọ yẹn ó ní bẹ́ẹ̀ ni àwọn anìtọ̀ fẹ́ẹ́ lè sàmì àdúrà rẹ̀ lọ́wọ́ ni ẹ ṣe òun ṣe àwọn èèyàn ni tó ti gbádùn àná ó lóun ṣe ìmúni bẹ́ẹ̀ ń ṣe ṣe sáwọn ọmọ yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe àwọn ọkọ àwọn ọlọ́run tó wá ṣe obìnrin àwọn ọmọ àwọn ọkọ àwọn ọmọ náà bẹ́ẹ̀ lọ́lọ́run ní káwọn náà máa ṣe ẹ sàmí bàbá bàbá dákẹ́ sẹ́fọ̀ kó sì ṣe dáadáa sí ìyàwó rẹ̀ sá ó túmọ̀ sí àwọn nǹkan táwọn ò lè gbà tá a máa fi lọ ọmọ làkejì wa pàápàá jùlọ àwọn ọkùnrin ẹ lọ kọ́lẹ̀ alábòsí lọ́pọ̀lọpọ̀ ọkùnrin níta níta lè gbà fábúrò wa níta lè gbà fáǹtì wa níta lè gbà kọ́sẹ̀lẹ̀ sí ìyá wa wàláhì la máa ń ṣe fáwọn ìyàwó ń gbà mí ọlọ́wọ́n bẹ sálábòsì ọlọ́wọ́n fẹ́ bẹ́ẹ̀ ẹjá fìbẹ̀rù ọlọ́wọ́n bá ti kájẹ́ ni tó ṣe pé à ń ronú nípa pé ikú ń bẹ ìgbéǹdàlùkìyàmọ̀ wà ikú ń bẹ ìgbéǹdàlùkìyàmọ̀ wà gbogbo ẹni tá a bá fi lè jàǹbá láyè gbogbo ẹni tá a bá yàn jẹ àjàǹbá rẹ gbé o àyàn jẹ gbé bí bàbá rẹ ọba lè gbèjà rẹ láyé táwọn èèyàn rẹ ọba lè gbèjà rẹ láyé ọlọ́ntọ́tọ́ dá gbogbo ayọ́gbẹ̀sán rẹ fún tọ́ba àdìjọ́ gbẹ̀ndàlùkù yàrá torí ẹ̀ bí sallallahu alaihi sọ pé istawsu bin nisa'i khayra ẹ máa para yín láṣẹ pẹ̀lú pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin. فإنكم استحللتم فروجهن بكلمة الله gbólóhùn ọlọ́run lọ́sọ̀ abẹ́ ẹ̀wọ̀n dẹ̀tọ́ fún yín ẹ má jàǹbá obìnrin tó bá fẹ́ obìnrin má túlẹ̀ pẹ̀lú àlàáfíà tó bá sì ń fẹ́ má fẹ́ kó sízẹ̀ kalẹ̀ fún yàrá torí pé ntọ́ tí ọ̀dà ọ̀dà náà ni ntọ́lọ́ ẹlẹ́dàá wa bá ti lé wọ̀ ìwọ náà ni wọ́n máa jẹ́ ẹdí ká bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa látètè kọ́kọ́ sí ìmọ̀ abúra wípé ìwọ o kò tún ní báyàwó yìí lò máa o tí ó fi wá máa lo oṣù mẹ́rin kankan o. Ah, ẹ̀mí ẹ̀mí jàmbá ni ẹ̀mí jàmbá ni ẹ̀mí ìyànjẹ ni ọlọ́run bó sì fẹ́ fẹ́ẹ́ jẹ́ ká fi ìbẹ̀rù ọlọ́run bá ká fi ṣe. Ibn Abbas radiyallahu anhuma ó tún gba ìgbà wa tó tẹ̀lé lé ìwà oníkànnà ilahul jahiliyyati as-sanata was-sanatayn tí wọ́n bá fi lè búra láyé jahiliyyah. táwọn ò ní bóbìnrin lò má a máa sọdún a máa sọdún méjì níbi títí wọn lè dé ó lè tọdún kan kó tọdún méjì tí ò ní báyàwó nù padà ẹ mọ̀ pé kò mọ ọkùnrin rí ó ti mọ ọkùnrin ó léwu ọ̀nà ìdàkọ́ mọ̀ lọ sí ìgbìnà ìwọ nísìnyí ìyàwó rẹ̀ kàn kí ẹnìkan ni ó sì ń bá a dọ̀wọ̀ ilé dàrú báwo wá ní tó bá wá gbọ́ pé ìyàwó rẹ̀ wọ́n bá ṣe zìnà ṣé ò ní padà lóko èèyàn lọ́rùn ó kì í kí wọ́n ọmọ pé ní ìsìn nǹkan tó ti ṣe ó ti pè fún kíkọ́ lọ sí gbogbo ránù tí ọba ṣe nù ó tún fọlọ́ ń búra lé lórí kò ní bá lò má láyé ìjà ìlúyà ó lè sọ ọdún kan bẹ́ẹ̀ àbọ̀dún méjì tawaqqata Allahu arba'ata ashhur ọlọ́run ọba lọ́wọ́ fi oṣù mẹ́rin ọgbọ́dọ̀ ju oṣù mẹ́rin lọ lórí rẹ̀ bá wọn ó sẹ́ torí pé ìtọ́kàn náà kò gbọ́dọ̀ tayọ oṣù mẹ́rin ọlọ́run ti bí òfin kọ́ wa lẹ́kọ̀ọ́ kíkí gbogbo òsínlé òsínlé bí bísínẹ́sì rẹ ti gba ní ẹ̀sà wáńtẹ́ jẹ lọ ọ̀gbọ́dọ̀ tayọ oṣù mẹ́rin tó fi padà lé o. nítorí pé ìyàwó rẹ lè ṣàfaradà ó lè ṣàmúmára àìsí ọ nílé oṣù mẹ́rin tó bá kọjá oṣù mẹ́rin ó lè ṣiṣẹ́ láti rí kílé iná ni aṣíwájú wa Umar radiyallahu anhu iná hàn sí wọn bi ọmọ wọn léèrè Hafsa ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi pé iye ìgbà mélòó lọ́kọ lè lò tí ó fi jìnnà síbi tíyàwó rẹ̀ wà tíyàwó sàmúmarà hafsa ní oṣù mẹ́rin ọlọ́run ọba ẹlẹ́dàá lọ dá wa ọlọ́run ti máa pọ́ùn ti ṣe dá wa ọmọ ń dára ó máa béèrè fún ó sì máa yẹ ìgbà tó fi lè ṣe sùúrù fún eléyìí jẹ́ tobìnrin tó ti mọ ọkùnrin rí o ah, àwọn obìnrin wà ní ìsìn omi ti wọ nǹkan bíi thirty something years tí ò tí ì lọ́kọ rí kò sì ṣe zina rí sẹ́wọ̀n kókò tí ì mọ ọkùnrin rí wọ́n kàn máa ṣe rànran ni bóun ní máa rí àmọ́ tó bá ti lè mọ ọkùnrin rí tí ò arọ́kùnrin à ó léwu ó lè lọ ṣe zina torí ẹ̀ oṣù mẹ́rin ọlọ́run bá dá dúró báwọn ẹ̀kí láyé ìjà ìlú yẹn wọ́n ń ṣe zina bàjẹ́ ni tonti báwọn náà mọ̀ láì dá mọ́ wọ́n ṣe kọ́lù obìnrin tó máa ta àṣìá sókè ilé rẹ̀ pé òun wà ń bí ìfẹ́ni tí bá ń bùkátà o tó bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe láyé ìjà ìlú yẹn kọ́lù obìnrin tó máa ń fira rẹ̀ lẹ̀ láyé ìjà ìlú yẹn fọkùnrin bíi mẹ́wàá bíi ogún láàrin àsìkò kan náà kálukọ́ wa bá sùn wọ́n bá sùn wọ́n bá sùn wọ́n bá sùn àti léèyàn twenty tọba sunis tọba doyún tọba bímọ ní ọwọ́ àti ṣáìdì tá ló ń fún lọ́mọ nínú àwọn twenty gbogbo náà wàá tó bí dàdàngọ́mí afẹ́ sẹlẹ́kìtì bàbá fọmọ yìí láàrin ẹ̀yìn wọ̀nyí kò yẹ ṣe nǹkan lè fi lọ́dọ̀ wọn gbà bẹ́ẹ̀ pé tí ọba ti sófin kò lè fẹsẹ̀ ìgbà tí ò ti fẹsẹ̀ lókè àgbẹ̀ ṣe tó bu eléyìí jẹ́ báwọn torí rẹ̀ wọ́n lè búra pípọ́ ọdún kan ọdún méjì àwọn oníbáyàwó àwọn lò. Ibn Abbas wa ni fẹ nǹkan aqalla min arba'ati ashhurin falaysa bi ila tọkùnrin bá búra bọ́ọ̀ oníbáyàwó ń lò má tí ìbúra tó búra lẹ́yìn tí Islam dénú tí ò mú ṣẹ tó oṣù mẹ́rin àníkè ní ìlà ṣùgbọ́n àpò búra pẹ̀lú orúkọ ọlọ́run láti ṣe ń tọ́lọ̀wọ̀n fẹ́ kó ṣe ìjìnà sóbìnrin ó ń ṣe nǹkan tọ́lọ̀wọ̀n fẹ́ kó ṣe ni yọ wá ṣe kárà nítorí pé ó ti fọlọ́run búra yọ padà sídi ṣíṣe tọ́lọ̀wọ̀n ní ṣe má àmọ́ yóò ṣe kárà lórí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tó fi búra. Al-Imam Al-Bayhaqi àwọn ni wọ́n gbé jáde sẹ́wọ́n ti sọ fún wa pé Al-Imam Al-Bayhaqi. òun ló gbé àdéhìí jáde mo láwàá sí tíra o as-sunanu al-kubra as-sunanu náà àbí tíra ma'rifatu as-sunani wal-athar ma'rifatu as-sunani wal-athar lil-imami al-bayhaqi. àfi ká wá sínú ṣùcàbùl ìmán ṣùcàbùl ìmán lil ìmáni albayhaqi rahimahullahu ta'ala ní ìparí àwọn obìnrin náà káwọn náà kíyèsí wa wọn o wọn kíyèsí ìṣe wọn o nítorí pé wọn ní talábàárà láàrin ni ẹnì kí n rí tẹ́lẹ̀ ìkànnà. ọ̀rọ̀ yín lọ́rùn burúkú láti dálé yín rú ọ̀rọ̀ yín lọ́rùn burúkú láti pè fún kíkọ̀ ọ̀lẹ̀ ṣùgbọ́n tó bá délẹ̀ tán èyí lẹ́ẹ̀ma fọwọ́ lu ọwọ́ èyí lẹ́ẹ̀ma para kòrò sọ pé ẹ̀ máa ń tẹ́ ẹ sí nítorí dájú ọ̀dálẹ̀ kó lé lọ́pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àsìkò tó ṣe ń tọ́kọ fi kọ́ ọ̀lẹ̀ wo take record tọkọ bá wà kọ́ lẹ́kàn lọ́wọ́ akọ́ ọ̀mọ́ ní tó ṣe so ọyẹ wọ́n yẹ pé ńgbà tẹ́ máa pè fún nǹkan tí ó jọ kọ́ ọkọ̀ yín lẹ́wọ̀n kẹ́ ẹ máa máwọn àbúrò àbáwọn bọ̀dá yín lọ́wọ́ kó fi lè sojú wọn káwọn jẹ lẹ́rìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òun ni wọ́n sọ fọ́kọ gẹ́gẹ́ bí ọ̀kan tá a tún gbọ́ ó sọ fọ́kọ pé ṣe bí méjì ló ti kọ ọ̀kan ló kù ẹ̀rú ń bọ̀ ni mú kẹta wá ẹ ṣe bí àkàrà ni <laughs> ok ẹni tó bá sọ bẹ́ẹ̀ sọ yẹ kó kábàámọ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ sọ yẹ kó tún máa sunkún ìwọ tó ń tó ń lé ọkọ ká pé ọ̀kan ló kù mú náà òun retí ẹ̀ gbogbo òyìnbó ayé yìí ètò gbọ́ láti sọ pé ó ti tóun iná lọ sọ i'm tired i'm fed up huh? i'm i'm also ready to go out àbẹ rí nǹkan bẹ àgbógbó ẹ wọn wá apply rẹ ẹ wá ní ọ̀daràn lọkùnrin ta ló ti kọ́kọ́ dágun ìwọ náà lórí ìdílé ẹ kéè sára o ẹ kéè sára o ó dájú pé táwọn ọmọ tiyín náà tí wọn bá dàgbà tíyàwó wọn lé wọn kábàámọ̀ tó ní kọ́kọ́ ńlẹ̀ ẹ̀yin màmá yìí náà lẹ́fun jà pé kọ́kìnní lẹ́tàrí àbẹ́ẹ̀kọ́ ni ìgbà tí ń lé ọ níṣì wá ń lé ọká ọmọ ọwọ́ rẹ̀ ni ọ́ ni kọ́ ọ lẹ̀ ẹ̀yin ìyá ọ sẹ́yìn náà máa ń ṣe bẹ́ẹ̀ sọ́ bá kọ́ yín lẹ̀ tí wọ́n sì ṣe ẹ̀yin náà lẹ̀ wá tójú bá wá tójú bá rí kọ̀ yẹ kọ́kàn ọba jù torí délé má balẹ̀ ara rẹ jẹ́ má balẹ̀ ọkọ rẹ jẹ́ bí bàbá ẹ̀ tó bá fi ọ sínú palace kò lè da tó yàrá tẹ̀ fún wa tẹ́kùtẹ́ ti ń yọyin lẹ́nu sọ́kọ rẹ fi ọ́ sí. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ pé pálásì bàbá rẹ sún sún sún sún láyé gbà ní wọ́n sọ pé sún kú ń bẹ àbúrò rẹ ní ọgbà bẹ̀ mo rò pé yé tí wọ́n bá sì lọ máa sàlámù tí wọ́n bá tún padà dé pé kí ló dé. àǹtí sì wá ń fún yàn máa yàrá ayé tèmi nù ẹ padà lé ọkọ yín àbí bẹ́ẹ̀ ni ẹ̀ nà torí ẹ ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa ṣe tó àwọn tó máa ń dalẹ̀ àwọn èèyàn rú lè jìnnà sáwọn ilé wa ọlọ́run ẹlẹ́dàá wa ìwárí sùúrù àti àfaradà téèyàn fi gbé pẹ̀lú èkejì rẹ̀ ọlọ́run bá kó fún gbogbo wa ọlọ́run bá kó tún ìwà wa ṣe táwọn náà fi jọ́kan nínú àwọn ẹni tó dáa jù nínú ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam subhanakallahu wa bihamdik wa atubu الله